الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم على قسم الله أتركات دفوان محمد صلى الله عليه وآله وسلم سلام كي يبقى فوا شكرا عليكم بودي دي كنت ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa nípa tó ní ṣe pẹ̀lú àtọ̀hárà ìmọ́ra a sọ fún wa ìran omi àti sọ yẹn fún wa àtàwọn nǹkan tí ó jẹ́ ẹ̀gbin àti bí a ṣe máa ń ra ń bẹ̀ bákan ẹ̀kọ́ tí ó di sí àwọ̀ ilé ẹ̀gbin táwọn sí alhamam nínú ẹ̀kọ́ yẹn mo ṣe mi ṣe kíkan jọ tí ẹkùn ṣàkíyèsí pé ọdún yẹn afẹ́ wọlé yóò gbé ẹsẹ̀ òsì yóò kọ́ gbé wọlé tó bá fẹ́ jáde ẹsẹ̀ ọ̀tún yóò kọ́ gbé jáde èmi wá ṣe mi ṣe pé ẹsẹ̀ ọ̀tún ni yóò gbé wọlé ṣe mi ṣe kìíní ẹsẹ̀ òsì ni yóò gbé wọlé èmi sì ṣe dùá àbí àbíkírù ìnáyà tí kánábì kọ wa pé aláwọ̀ ẹni àwọn òṣèré ká nínú ẹlẹ́kọ́gbọ̀ fi wàlẹ̀ kaba if tí wọ́n bá ti fẹ́ jáde èèyàn jáde pẹ̀lú ẹ̀ṣẹ̀ ọ̀tún ní nǹkan gbé jáde èèyàn ti ṣe ìfọ̀rọ̀ ọ̀nà nígbà tí wọ́n bá jáde tán sọ ilé nínú àwọn ẹ̀kọ́ tí ó ká kọ́kọ́ ní. bákan náà nínú àwọn ìmọ̀ra ó ní àṣewák pákó onírìn ká ní ìkà kan fún un tó pánẹ́lú fẹ́ràn rẹ̀ gan-an kódà wà nù hadithi pé ní láwọlá an àṣekọ àlà ummati tí ì bá tó pé yóò jẹ́ nira fáwọn àlùmọ̀ mi la amartuhum bis-siwak inda kulli wudu mo bá ní gbogbo àtọ́ bá ti bẹ́ẹ̀ kí òun nìkan mọ̀ ní pápó ó tó wà lákọọ́lẹ̀ mi pé ní inda kulli salat mo bá ní gbogbo ìgbà fẹ́ kí òun àkọ́kọ́ ni mo bá ní gbogbo ìgbà fẹ́ sàlọ̀ wá kan ní pápó yẹ kébi pé mo bá ní gbogbo ìgbà fẹ́ kí òun kan ní pápó ṣùgbọ́n anábì ni yóò dì mí ra ó wá fi ilẹ̀ ní fi ilẹ̀ tí e sọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n ní tí anábì kan pamọ́ ni. Ṣèlè inú tí ẹ sì tún fún wa ni. Sọ òṣùgbà tá lè rìn pákó ilẹ̀ Yorùbá náà ní tó bá ti di ọ̀sán ìgbẹ́ fún ẹ̀rọ rìn pákó àbáláwẹ̀ fún ẹ̀rọ rìn pákó. Wọ́n á dé ìrìn lẹ́nu pákó. Búrọ́ọ̀ṣì náà lè ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n Ah, bá a ṣe lè mú pákó jáde a lè mú búrọ́ọ̀ṣì jáde a lè gbé pákó sápò a lè rí ràyè tán kọ́lé fún gan kára rìn díẹ̀ kájú pákó torí pé wọ́n bá ní ká rìn pákó gbogbo ìgbà òun ṣe pé ní ìgbà pa àgbègbè jí tí ó wà pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ yẹn làwọn ìgbà ẹni ẹni mẹ́tò ìgbà tó ni ó lè lè mẹ́tò gbé thirty seconds padà nínú kí ẹ gan-an ni gbogbo àlàlẹ́ kí wọ́n ní àwọn ìgbà márùn-ún kan wà kí pé a tún fẹ́ jẹ́ onígbà tá a bá fẹ́ kírun àfẹ́ ṣàlùwàlá bákan náà ìgbà tá a bá fẹ́ ka alukur'an bákan náà ìgbà tí ẹnu wa bá ti chéǹgì tí ó dọ̀ ẹnu wa bá ti chéǹgì bóyá ti dákẹ́ gan-an bàbá ti sọ̀rọ̀ gan-an bákan náà ìgbà tá a lójú oorun ẹ̀rẹ̀ ìgbé pàápàá jùlọ ta sun ta lẹ́mọ́dúnmọ́ ẹ̀fẹ́ táwọn yẹn dùn. bákan náà nígbà tá a bá jáde ta wọlé nípa bẹ́ẹ̀ bá kọ́ wọlé wọ́n bá kí ara lè rẹ̀ jókòó mú jáde òun náà ní pákó bóyá ètò wà lápò rẹ̀ nàbí ètò wà nílé ní ẹ̀rọ ìwọ̀n mú jáde. kódò rẹ̀ àníbi ààrẹ tánúbi balọ̀ ó sì tó rìn pákó ẹ bó ṣe rìn yẹn bẹ́ẹ̀ ẹ̀sùn tí ó fẹ́ fún wa ní. bákan náà a ń pè àkẹ́kẹ́ ní súnmọ́nù fítírọ̀ nínú tí ẹ̀ka tó ṣe àkàkùn rẹ̀ ní súnmọ́nù fítírọ̀ nínú àwọn táṣọ súnmọ́nù fítírọ̀ òun náà ni alìkìtánù kéèyàn dábẹ́ so eléyìí ní nínú àwọn ìtẹ́sìmọ́ wa ni pẹ̀lú kò pé ọ̀ràn yẹn ní fọkùnrin fọmọ ọkùnrin ọmọbìnrin ńkọ́ ẹnu òkùnkùn ọ̀ràn yẹn ní tọ́pọ̀lọpọ̀ àpá àbí lórí pé ó dáa ní ṣùgbọ́n kiri sọ̀rọ̀ yẹn ni àwọn ìtàn lọ́rùn yẹn bíi tọkùnrin náà ṣùgbọ́n kiri nínú mùsùlùmí fìtúrọ̀ ni bákan náà alìhidad kí afáàmù abẹ nínú mùsùlùmí fìtúrọ̀ òun náà so èrò rẹ̀ náà ni àtiwá lè máa ní pákó tàbí fún wa. àwọn ìsúná ní pétérò yìí tẹ́yẹ̀ máa ṣe pétérò yẹn pé nítorí àdámọ̀ yẹn máa dá àwọn nǹkan tí ń jẹ́ kádà mọ́ fa ìyẹn mú kúrò nìyẹn nínú abẹ́ ìyẹn dábẹ́ ìyẹn máa ní pákó. bákan náà nínú rẹ̀ òun náà ni netflix kí ẹ máa túmọ̀ abíyá ẹ̀gbẹ́dẹ́ bá sílẹ̀ ogún ṣèṣe yóò máa rìn ìsìláàmù ṣoṣo ìsìláàmù kéèyàn fi wà ní àdámọ́ tó dáa ẹni tó ẹ̀tọ́ tó bá tún yóò mọ ẹ̀dùn kan ló lè fà ṣùgbọ́n tí ẹ̀lẹ́ ní kò sí nínú àwọn asúnánù fìtọ́rọ̀ òun ní ẹ̀lẹ́lẹ́ bákan náà kọ́sù ṣáárì eléyìí wà fọkùnrin kọ́sù ṣáárì bu irun mú tí ó sì ṣàgàlà tí wàá bo ẹnu ẹ̀sìn fẹ́ ká máa mú wálẹ̀ kò ní ká fọ́ ní ká tìrìmù ẹ̀ wálẹ̀ yẹn irun mú tẹ́ bá pèsè lómi ẹ̀ rí pé irun mú ẹ̀ ló máa fi lẹ̀ ìyẹn ti ká kó tẹ́ fi sọ ẹ̀sìn ní ká máa mú irun mú wálẹ̀ bákan náà ẹ̀fẹ́ ò léṣìyà ká máa dárun gbẹ̀sí tí wọ́n bá dárun gbẹ̀sí yóò jẹ́ kó rẹwà mo tó bá dárun mú sí kò ní fáìn irun gbẹ̀sí ẹ̀tún ní káṣẹ ẹ̀fà rẹ̀ ká dá sí. wọ́n á ní eléyìí wà fọ́kùnrin obìnrin tó bá nírun gbọ̀n ń kọ́ inú mo tiẹ̀ kó mi torí pé yẹn àbùnọ́mà ni wọ́n fẹ́ kí ṣíṣíra yẹn kó wá bí mo ṣe rẹwà lẹ́rìí fọ́kùnrin tó bá ń farun gbọ̀n kò ní ta ẹgbẹ́ tó ń sìn pé kí nǹkan yẹn wà ń bẹ̀ gẹ́gẹ́ nìkan lẹ̀. ṣùgbọ́n tó bá àkóbìnrin yẹn dé kan yóò jẹ́ kó ó àwọn bílì mi tòtóbìnrin bá mú tiẹ̀ kó mi àní ẹ̀rọ ọ̀lọ́ àdìdì tó ní káfíń ọ̀gbọ́n yẹn tó kéré tí ìran obìnrin ní máa ń ní obìnrin tó bá ní tiẹ̀ wọ́n ní kó mú kúrò. bákan náà tẹkílímù àfàr ìmọ̀ ẹgbẹ́ ìkànnà ẹgbẹ́ tó jẹ́ kí àdámọ̀ yẹn dání gbogbo eléyìí ìmọ̀ ẹgbẹ́ ìkànnà kì í sáfà mùsùlùmí kéèyàn dé kẹ́nẹ́ sí àṣàkà àṣàkà èyí tó tún dájú òkú ìwà tó tó wọ́n tó wá lọ mú artificial wà wọ́n wá sí tábàlà ẹ wá dàbí ẹranko ẹni tó yẹ pé àdámọ́ tó dá òwú àdámọ́ ẹranko lóhùn yẹn ò mu. kódà alínà sọlábùkẹ́ ní irun abẹ́ni àti èkẹ́rin àwọn máa ń fọ àjọ sí pé ó pẹ́ jù kéé ju forty bc lọ kò tẹ̀ àtọ́jú. so àwọn nǹkan wọ̀nyí nínú nǹkan àwọn àdámọ́ tí ẹ fi mú wa láti gbọ́dọ̀ fi àkólé kan ẹ̀ ìná jẹ́ ká dá níbi ọmọ ènìyàn níjẹ́ ká pé ètò ní ṣe pẹ̀lú ìrísí wa yóò jẹ́ kí ìrísí wa dá lẹ́yìn náà bá ń ṣe orúkọ ẹ̀sìn la fi ń ṣe pé ó ti wù mí nìyẹn tó gbé nǹkan mí lè wù wá ń gbà mí tó kàfẹ́sìn nǹkan míì a sì lè kórìíra rẹ̀ kó jẹ́ tó bẹ́ẹ̀ sì ṣe mú wá nù pẹ̀lú ìtafẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ilẹ̀ ìkẹ́nẹ́ nínú tó gbọ́dọ̀ ká ní ń ṣe é sí nìyí ta a gbọ́dọ̀ bí ìkẹ́nẹ́ nìyẹn ló wà nínú bí ní pẹ̀lú nínú àwọn kan tó ní ṣe pẹ̀lú ìmọ́tótó tẹ̀sán wa náà. ká máa lọ níbi ọ̀rọ̀ àlùwàlá àlùwàlá náà àlùwàlá jíde gbogbo ní ọ̀lànà kò tó wà ní Islam sábà ń sọ pé ìmọ̀ra ìmọ̀ra gẹ̀ẹ́ rí pé ibi tọ́kàn ó kọ́kọ́ lọ wọn ni àlùwàlá àti àjọmọ̀ wẹ̀ àwọn ìwẹ̀ táwọn wẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn tá a fi síwájú tá ń sọ bọ̀ yìí náà àfa àmọ́ ń sọ lábẹ́ ìmọ̀ra torí ìmọ́tótó ni ká rẹ pákó náà kí ara wa kó da káyé kí wa mọ́ ti sàbàlà kí kẹ́ni wa mọ́ gùn ara mọ́tótó ni ẹ̀rí pa agbe látara omi tó pé àtò lómi náà ara mọ́tótó ni mọ̀tà bẹ́ẹ̀ ṣe àlùwàlá eléyìí tiẹ̀ inú ìfẹ́ gbòógì ẹ̀kọ́ nílẹ̀ inú ẹ̀sìn wa ni. tí ọlọ́run bá sùpánù àtàlà tó ṣe lófin fún wa nínú Al-Qur'an bákan náà lànàbí ọmọlẹ̀ sọ́lá ó ṣàlàyé rẹ̀ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́ni yá ayọ́ alẹ́gbẹ́nà àmànú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìbá kúmkúm ilá sọ̀lá tẹ́ bá fẹ́ lọ kírun fájúṣe ló ń wòjú àkún ẹbọ ojú yín ẹbọ ojú yín ní àárí pé ẹyẹ ẹnu ní yín máa bẹ̀ẹ́ àrí ẹfin imú bẹ ojú ni kùránì sọ ẹni bẹ́ẹ̀ ni kí ni kùránì ní ká bọ́ ojú ṣé ojú ló ní abọ́ ni àbí fèsì ẹ nínú lárúbá ní àìnú ojú ara níwájú fèsì níbo ni mú wà níbo ni ẹnu wà àìpé ẹni tó ń yọnu àti ẹni tó ń fi mú kí ló ń ṣe yẹn ní ìbọ̀ ojú náà ẹni ẹ̀bọ̀ fèsì yìnyẹn ó ti kó gbogbo tó kà ń ṣe ní fèsì yẹn pọ̀ bákan náà wá ìdíyà fún ẹwà fọwọ́ yín ìlàlímọ̀rọ̀ fífì dé ìgbọ́pá tẹ́gbẹ́ akọ́fẹ́ bẹ̀rẹ̀ akọ́fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹgbẹ́ pẹ̀lú àánú mẹ́ṣẹ̀ yín a fi fọwọ́ wa mẹ́ni tọ́bá fẹ́fẹ́ fọwọ́ gẹ́gẹ́ ìgbàtafẹ́ fọwọ́ gẹ́gẹ́ nígbàtafẹ́ fọwọ́ bébí níbo láti wá gbé níbi orí ìkàyẹ ẹlòmíwàá rò pé gbà tó ti fọ àkọ́kọ́ yín ọkọ̀ fífọwọ́ ẹ̀mẹ́ni yóò wá gbé láti fi ilé ẹni jẹ́ òlálùwàlá èyí tó kọ́ sí yẹn kọ́ fọwọ́ ẹ̀ mọ́ ni ó lè abẹ́ fọwọ́ rè yóò wá gbé láti bí orí ìka tó sì máa dé ìfúnpá ẹ̀gbọ́ tó dèbè ìfúnpá eléyìí láǹpẹ̀ ní ọrùn ọwọ́ eléyìí láǹpẹ̀ ní ìfúnpá eléyìí láǹpẹ̀ ní apá yóò fọ apá ẹ̀dí ìfúnpá. wá musa ó bírò oṣù fún bákan náà ẹ̀pá orí yín ẹ̀pá orí yín ẹ̀pá gbogbo orí yín ẹ̀pínlẹ̀ yorùbá náà yẹn ìyáwá sí wọn ti ẹ̀kọ́ fọwọ́ ńlá wa rí ẹ̀kọ́ tó la pápá ẹ̀kọ́ là ló bá ẹ̀kọ́ tó la bọ̀ ẹ̀ parí nìyẹn ṣùgbọ́n ní yóò fi pa ògòrí ẹ̀ pa ògòrí yìí. tó bá tó sọ etí tó sọ bá dé nìkan ọ̀nà ní létí níbo létí wá ara kí létí wá ara orí yẹn pé tó bá ti ń pa orí ètí náà ara orí létí wá. bákan náà wá àròjó là fún ẹ̀kọ́ wá fọ ẹsẹ̀ yín ilá ìmìrì fàkọ́yìn níbi kókó méjèèjì tó ta síta ní. Fẹ̀rí ni nínú Al-Qur'an tó sọ̀rọ̀ àlùwàlá wà nínú Suratul Maida, ọmọ Màṣánà Àtàlá, òkè mẹ́ṣẹ̀ ọ̀rọ̀ àlùwàlá, tánà pé ìfẹ́ tó jẹ́ bẹ̀bẹ̀ ni. Ìwáyé lé wà nínú Suratul Maida, áyà kẹfà. bákan náà lànà bàbá sọlá ni láyé kábàlù láwù sọlá ta àdìkùn ẹnì kọ̀ọ̀kan yọ lónìí gbà àrùn lọ́wọ́ rẹ̀ kọ́lá kó mọ̀ ọ̀run tọ̀ lọ ó èyí láti ọ̀dà ẹnu gbogbo mùsùlùmí kò lórí àyíbẹ̀ẹ̀kọ́ ni ẹgbẹ́ tó bá ń tí ìṣọ̀rọ̀ mi á ní àfà yapa ǹjẹ́ ẹ̀rẹ́ àbá akẹ́kọ̀ọ́ yapa pé alùwàlá pé ẹ̀fẹ́ ni kò sálùwàlá àtẹnitójó ní bídíà ó àtẹnitójó ní súnà àtẹnitójó gbà pé alùwàlá wà kódà kan ní yóò gan ó mọ̀ pé àbùsí mọ́ sí kíní àmọ́ ń sálùwàlá pé ayé pé alùwàlá ẹ̀rí ń jẹ fún jáńpẹ́rẹ́ rẹ̀ wọ́n ní kíní nínú àwọn àǹfààní alùwàlá rẹ̀ ó nínú ẹgbẹ́ jẹ́ káà náà kúndùn ká mọ́ sálùwàlá nínú àǹfààní rẹ̀ àbúrẹ́rà ló ń gbọ́ tánà ìgbẹ́ pé inna ummati inna ummati àwọn ẹjọ́ mi yòdì àwọn ẹyọ́ mẹ́lẹ̀kìyàmà wọ́n ò mọ̀ pé wọ́n lálùkìyàmà ìdí wọ́n fi mọ̀ dáwọn tó fi mọ̀ pé ẹni gúrọ́ mahajalin ìmọ́lẹ̀ tí ó mọ̀ ó wà nínú ọ̀rọ̀ mi pé mi ní afárẹ́ lè wùdú látara orí pa àlọ́ àlá bọ́ àlọ́ àlá tó ń lómi àlọ́ àlá tó ń lọ lára wa yẹn ìmọ́lẹ̀ ni ó fún yàrá lọ́jọ́ gbọdọ̀ àti àmọ́. ara nfààní àlọ́ àlá ni ìmọ́lẹ̀ ni ó fún yàn. bákan náà òtún mẹ́fún náà fáànù ẹni òbọ̀ oní àlẹ́bí sọ̀rọ̀ ìpè ní mọ́ta wa bọ̀ á ẹni ó wá ṣàlùwà láyé dáadáa nǹkan tẹ̀lé pé ṣàlùwà balabala o ó lánàbí sọ pé ẹni tó ṣe dáadáa ní kálukú anẹ́gbọ̀n náà kọ́ àlùwà a fẹ́ ṣe ká ṣe dáadáa o ẹ̀rì àgbàdà ṣàlàyé bá a ṣe ṣàlùwà lápá dáadáa ṣùgbọ́n nǹkan mi ta kọ́ pírátíkà àtẹ́ọ́rì ó yẹ kí pírátíkà rẹ̀ káyẹ̀ mọ́ bó láti fọwọ́ bó láti parí ìyẹn pé ẹ̀sán tó wà nù hadisi yìí ànábì dé pé tèrè wẹ́n tó sàrọ̀ ní ó lẹ́tọ̀ sí o ànábì dé pé fa ahsanali wudu a ẹni tó bá ṣe tiẹ̀ dáadáa ẹni kárajà fi kàtọ̀ ya o gbogbo ẹ̀ṣẹ̀ ara rẹ̀ kàn máa jákò lára rẹ̀ ìjásádé hàtà sáhùrùjà mìǹtàtà àfọ̀fẹ́rì yìí kódà yóò jáde dé pé àwọn ètò àládé kan náà àwọn ètò àládé kan náà fẹ́ yóò jáde nígbà tí wọ́n bá ṣàlùwàlá dáadáa ẹni tó bá fẹ́ rí ẹ̀sìn yóò sá lọ́la rẹ̀ dáadáa. bákan náà sàwùbáàn ìkànnì ọ̀sán àbá ni òun yẹn tó gba tiẹ̀ wá bá lẹ́nu sọ pé ìsèkímù wàlà tó sù ẹ̀ sì kẹ́ dáadáa o ó yẹ pé ní ẹlòmọ́ lè jẹ́ ọmọ ẹ̀sìn mọ́kẹ́ tó bá ní àìsí ní ẹ̀sẹ̀ ni àrí tó kọ́ ògbọ́n tí ò bá tẹ̀ dá tó tàlẹ́bì torí kò sí bọ́ọ̀sì lè ṣe yàlùwàlá bọ́ọ̀sì lè kírun tó dá tó bá tẹ̀ ń débi ninety percent tó bá tẹ̀ dé hundred percent pátápátá ìyànjú ẹ̀ dáadáa wà aláàmù anábìnrin wa lọ mọ́ anna kairo amali kun salat nínú àwọn ẹṣẹ́ olóore tẹ́ ẹ̀ máa ń ṣe jù òun náà nìyí èèyàn kí wọn wá lóun níṣẹ́ olóore ọlọ́kàn wọn mọ́ sí orí kí mu ọkàn yìí mọ́ nínú ẹṣẹ́ olóore tẹ́ ẹ̀ máa ń ṣe tó dáa jù nínú wàlá yóò háfíbọ̀ aláwùdú illa mu'min anábíwá ni, ẹ̀ní rẹ̀ nìkan tó kó dùn mọ́ ṣàlùwàlá kó láìsí mọ́ ṣàlùwàlá àti kó jẹ́mù mi ní gidi àti àsálùwàlá náà tó wà nù tá a fi dáàmú mi ní gidi mọ̀ ìyẹn lẹ́sìn rí àwọn ẹ̀mí náà àwọn ẹni ìrèdè pé wọ́n yìí wà nígbà kan kán ṣàlùwàlá wọ́n fẹ́ kírun wọ́n fẹ́ kírun fáwọn àwọn bá já wọ́n wọ tọ́lẹ́tì náà sọ ìyẹn ṣàlùwàlá instantly gbogbo ọgbà àwọn wà gidi ìwọ̀n ẹ̀rọ ẹ̀dá náà kọ́ ṣe rí tí wọ́n bá ti jẹ́ gbẹmọ́ ẹ̀sán àrí fún wa lò àlọ́ pé gbogbo àti ẹ bá rí wọn lórí àlò àlá nínú wọn. wọ́n ní nínú àmì táwọn ọmọ mi ń gidi omi kó nífẹ̀ẹ́ kó kúndùn mọ́ ṣe àlò àlá nínú hadithi mi anabi ni aláàdúnnìkún ẹjẹ ń tọ́ka yín aláàmọ́ ya mú kò lọ́wọ́ bí ìlàkàtọ́ ya ní fi nǹkan máa fi ń pa ẹ̀ṣẹ̀ rẹ wàyẹ́rù fún àwọn bí ìdáraja títí mọ́ tó jẹ́ kẹsẹ̀ yẹn ga lọ́dọ̀ lọ anẹ́bí ni ìsìbáàgbèrè òdú alálìmọ̀ kárí ìṣù ọba kẹsẹ̀ mọ́ àwò yẹn kọ́ wá pé kọ́ wá ṣe dáadáa ìsìbáàgbù pé ní pé kẹ́kẹ́ sàlọ́ra lásán mọ́ ní ìsìbáàgbù kó mí dé tó dé kó dé nínú tí máa jẹ́ kí yẹ ẹ̀sán yẹn lé fún lọ́dọ̀ ọlọ́run bákan náà pàkẹ́sírọ́ tó lè kó tọ́ ilé àlùmọ̀fá gidi àti ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ tá à ń gbé lọ mọ́ṣáláṣí yẹn fáwọn ọkùnrin tí ìrìnjọ́nà yẹn fáwọn ìpẹ́sẹ̀ yẹn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ tá à ń gbé lọ mọ́ṣáláṣí ní tí máa jẹ́ kẹsẹ̀ yẹn kí kíni kẹsẹ̀ yẹn ga lọ́dọ̀ ọlọ́run bákan náà wàǹtìvọ́rì sọ̀láàt bàdà sọ̀láàt kéèyàn kírun kátàkùtù mọ̀ ẹ̀rẹ̀ tì lágbèjú ìbóyá tó lè dé mọ́sálásí oyè nẹ́fẹ̀lá tán ilé tí ọ̀ràn èèyàn àbúkọ́rin èèyàn kẹtọ́ láti súrì kò jáde látúrì kò sí kan tó dáa dóde ìmú ó tún mọ́jú tán ní ìṣá ìkókó jẹ́ èyí táwọn ọmọ ẹlẹ́pẹ́ tẹ́tí táwọn ọmọ jẹun dóde ṣá ti mọ̀ sí àwọn ẹṣẹ́ olórí kan àbí kéńtì ẹ̀sẹ̀ gbélé lẹ́ ó yẹ pé ìrun yẹn náà ló dáa dúró ní ni àìretí ìrun ìrun máa ń lọ àmọ́ ń lé mú ẹmọ táyẹn máa ń retí ọ̀rọ̀ ayé ẹ máa lọ́gbẹ́ fún ìkànnì local government ti hàn sóńgbà tó pinnu àwọn èdè ibi débẹ̀ dàbí kẹ́tọ́ pin ìgbà ọ̀nà èdè rẹ̀ kẹ́tọ́ pin ni àbí kódà ó lè jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ńgbà mí ẹnu lórí kó rèé ó lè kó wọn lẹ́tọ̀ fi wọlé o pọ̀t kó tó dé láwọn èdè gidi náà ti wọlé káàbù lẹ́jọ́ kó síwájú wọn tó wá jẹ́ ti ṣe lóore ni ṣé ká mọ retí rẹ̀ wọ́n ti mọ ìṣẹ̀lẹ̀ láwọn àtàrí mu ìjọjúmọ̀ lábẹ́ bẹ̀rẹ̀ kó tó bá sáfù táwọn èèyàn ti wà lórí sáfù kò ní tó sáfù kù ẹ̀wọ̀n ẹ̀dí tẹ́lẹ̀ ní yóò dà tó ẹ̀wọ̀n táwọn ẹ̀mí sọ ní hadith ìmọ̀ retí òun pẹ́ẹ́ pé ìrún tó bá yẹn mọ́ṣáláṣí torí pé wọn kírun lọ ìrún náà jẹun ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ọmọ ìjọ ọmọ ọ̀nà òkú ṣàmúlò nígbà tí lọ náà ni pé ìtànàbí sì síwájú pé ìfòbágòlò òkú alálùmọ̀kárí kí ẹ̀ mọ̀ ṣàlùwàlá wọ́n jẹ́ pé àǹdà àyè kí ara tó ní ẹ̀ka ara so ọlá ń bẹ fún àlùwàlá gan ọlá ń bẹ fún àlùwàlá wípé gbogbo oríkèéríkè tó yẹn ń fọ yẹn ìmọ́lẹ̀ ní ìjà lọ́jọ́ ìgbà tí wọ́n mú bákan náà ẹ̀fọ́ ọmọ ìjáde kúrò nílé. náà àlùwàlá máa jọ ọ̀nà yẹn pé dandan ogúnrọ̀ àlùwàlá ìbọn náà àlùwàlá máa jọ ọ̀nà yẹn tó wà ní pèlè méjì ìgbà àkọ́kọ́ ni tó yẹn bá fẹ́ kírun yẹn bá sọ ní hadith ẹnì kọ̀ọ̀kan yẹn olóhùn nígbà àrùn rẹ̀ nígbà tó bá dẹ́gùn àbí kó dandan èèyàn gbọ́dọ̀ ṣàlàlá kó tó kírun àkọ́kọ́ nù dandan. ẹlẹ́ẹ̀kejì no irun táwọn sọ ó lè jọ́nà yóò lè jẹ́ nẹ́fìlà ó gbogbo ní abẹ́ kí pọ̀tí tí èbá ti ṣerun èyí ti dandan lápẹ̀lú ẹ̀yìn sùn yẹ́bẹ̀rẹ̀ sùgbúdù tìláwà ni àbí ìdí ìṣíkúrò pé ọlọ́run sọ́dọ̀ Allahu Akbar ìdí ẹ̀sàlẹ̀ ọ̀la kò sí dandan àbí ìyẹn kakọ̀rá ni wá débi ṣíjú kò sí dandan kó lálọ́ ọ̀la torí àwọn èèyàn sì ń lójú ibi. náà bákan náà nígbà tí wọn fẹ́ tọ̀ wá fún nígbà tí wọn fẹ́ tọ̀ wá fún tọ̀ wá fún ilé ọlọ́run ní Kaaba bóyá ń ṣe hajj nàbí umrọ ọlọ́run ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan dandan ènìyàn gbọdọ̀ ṣàlùwàlá. anábì ní àtọ̀wáfù hawla albayti mithlu salat ìtọ̀wáfù tẹ́tẹ́ máa rán di Kaaba yẹn bí irun ló náà rí o bóòlù lè jọ yẹn pé fa àṣàlùwàlá. illa annakum tatakallamuna fi ó yẹ kí òun ẹ̀ máa sọ̀rọ̀ ń mẹ́ o ẹ̀ máa ṣe kí ni ẹgbẹ́ náà Eh, yóò wá sí ẹ̀yìn mọ̀ ṣe dùá tó bá wù oríṣiríṣi dùá ẹ̀sìn ní mọ̀ sọ̀rọ̀ ẹ̀pẹ̀lẹ́ bóyá ọkọ̀ àti àwọn àyà alágbáyà ẹ̀pẹ̀lẹ́ tó ṣe kò sí rẹ̀ yìí tó tí ẹ máa ń tọ́ wá fún mi kéèyàn ti pọ̀ ní rẹ̀ o ìdílé ẹgbẹ́ kẹ́kẹ́ ara ń dì yẹn ẹ̀hẹ́n yẹn lè sọ̀rọ̀ yẹn lè sinmi. tó bá gbé rúdó lásìkò tí yẹn tọ́ wá fún já tọ́ wá fún yóò kàn mọ ibi tó ń dé pé ẹlẹ́kẹrin ló ń ṣe lọ ibi tó ń sì ti gbó ẹlẹ́kẹrin yóò rí mọ àmì ibẹ̀ yóò kí ni yóò ti padà yóò kọ̀ǹpìlìtì yòókù ṣùgbọ́n bí pé èèyàn gbọ́dọ̀ lálùwàlá ó jọ kíni ó jọ ọ̀run níbẹ̀ yẹn ànábì ní bí irun lónà rí ẹ̀ka lè sọ̀rọ̀ nù tàmán takalárun sí aláya takalárun bí káyìrì ńlá bí káyìrì ẹnì kankan tó bá fẹ́ sọ̀rọ̀ ní tọ́wáàbù kó rí pé ń dáadáa ló ń sọ ẹlòmí lè ní ìsìn yóò mọ tọ́wáàbù yóò mọ kámẹ́rà mi yóò mọ sọ nǹkan mí ní ẹni ẹni lè sọ̀rọ̀ tó mọ́ sọ̀tọ̀ tó tá àyè tó wà yẹn ààyè ibi tó ń sọ náà onígbà tó yàwó Aisha tí wọ́n ń ṣe hajj haidọ̀ bá ṣẹlẹ̀ anígbà pé ìfàlì máa yẹ fàlọ̀ hajj gbogbo òkúta lọ́làájì ṣe ní kí wọ́n náà ṣe ọjúkò ọjúkulẹ̀ ọdúnjẹ ẹ́ gẹ́rẹ́ anna látẹ̀ tó fi bilbẹ́ àtà tẹ̀tùrúrì wọ́n yẹ pé mi tọ̀wáfù nìkan lọ ní tọ̀wáfù ti hajj ti ẹ̀ ti títọ́ ìdí kíni tọ́ ìfẹ́ mọ́ra. Kí ló dé tí Ànábì ní lọ àràfà ní gbogbo ẹlẹ́mọ̀ tọ́wá fún nìkan ẹ̀rọ torí pé ní ibi kí ni àlùwàlá kájúkò ni ká lọ àràfà ni káwọn mìíràn ìyẹn ò nídìí àlùwàlá ṣùgbọ́n tọ́wá fún ẹ ti káàkiri náà yóò ká lé ọlọ́run ò nídìí àlùwàlá àyíké àlùwàlá máa jẹ́ ọ̀ràn yẹn lọ́nà mélòó ọ̀nà méjì alákọ̀ọ́kọ́ ní afẹ́ kírun gbogbo ní ìyẹn rákì ni ìrun òkú ni ìrun ìṣèkára ni ìrun òórùn ọ̀ ni àbí àgbogbo omi táwọn ti wá gbé irun ìwé ìsàlá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ ṣe ẹ̀wà fún àwọn ìgbà kan wà bẹ́ẹ̀ pé àlùwalé sọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n afẹ́ tó dá kí wọ́n bá ní ṣe inda zikiri láì tó wá fẹ́ ṣe àtàrù ní àtàrù sọ̀rọ̀ àti mẹ́fà lọ́fẹ́ ṣe afẹ́ afẹ́ bákan náà ìdánilẹ́wò tí a fẹ́ sùn fáàgbèrè oorun alẹ́ afẹ́kẹ́yẹ sùn lórí àlùwàlà ètò dànù tí sọ̀rọ̀ èèyàn ìgbọ̀n tó dànù. àníbi ni ọba délùgbòsàn ẹ̀tọ́ bá sàlùwàlà rálùwà bá fẹ́ kírun fáàgbẹ̀gbẹ̀ ọ̀tún ilẹ̀ ẹlẹ́ẹ̀kọ́ wá ní àlàọ́mọ أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك والجأت ظهري إليك رغبة ورغبة إليك لا ملجأ ولا منجأ منك àní ìtẹ́yìn bá kú lórí ìṣesí yẹn ìyẹn kú lórí ìmọ̀ra bákan náà ìdáṣẹ́ láwá tó lè kọ́ra dé àgbẹ̀ka kùránì eléyìí tí ó ní ẹ̀ nínú tó pọ̀ gan-an táwọn afáǹfà mọ́ra wọn lọ ẹ́ àmì ìlú dandan ni àmì ìkọ̀ ṣe dandan ṣùgbọ́n tó dáa bákanáà ẹni tó ní jánẹ́bà lára tó bá fẹ́ jẹun ìyẹn ní jánẹ́bà kò tí wàá fẹ́ wẹ̀ ó wàá fẹ́ jẹun ẹ̀gbọ́ ọkùnrin tó máa ní ọkùnrin tó obìnrin kò wàá fẹ́ jẹun kò tí fẹ́ wẹ̀ ẹni ó dá kó sálùwàlá ẹ̀ka àlùwà ẹ̀kọ́ lè fi kírun ẹ̀rẹ́ lè gbé wá mẹ́ta rò pé èrò rẹ̀ lélẹ̀ ẹ̀kọ́ bá gẹ̀lẹ̀ sí ẹ̀kọ́ kò tí wẹ̀ ẹni tí wẹ̀ tó wá ní sọ̀rọ̀ ládùúgbò àlẹ́ kò lè fi kírun gbọ́ afẹ́ kó ṣe kó tó lè jẹun ẹni tó fẹ́ gbèsè alára yà lọ aláyẹ̀ máa rí díù sí ẹ̀ àwòṣírò àwọn fẹ́ mọ nǹkan àwọn náà àbó fẹ́ sùn èyí ni wíwá tó bá dáná ní kírun àbó tuntun mú lálẹ́ tí bá rí ti omi nídàájú ni ẹ́ tó wá fẹ́ sùn lórí jánẹ́bà ẹni ó di adóbàtẹ̀ tí ìwọ̀n ó ṣe kí ni ó ṣàlùwàlá àwọn ọmọ àwọ̀dá tó jẹ mọ́ àbọ́kùnrin àtọ̀sùnmí súnmọ́ àwọn ẹdú ẹ̀fọ́ afẹ́ kọ̀ǹtínú láì tí ìwẹ̀ ẹni bí ọba tẹ̀ tí ìwẹ̀ ó tó dáa lásìkò ẹ̀wọ̀n tó lè ṣe àlẹ́wàlá. nà bákan náà kọ́bílà ìbùsùn tábà fẹ́ wẹ̀ gbogbo ìwẹ̀ táwọn ń wẹ̀ kìí sọ̀rọ̀ èèyàn kéèyàn sàlùwàlá nù rẹ̀ àpàyàdé bá bú rẹ̀ tábàkùn bá bú àlùwàlá kìí sọ̀rọ̀ èèyàn ṣùgbọ́n ó dáa téèyàn ìwẹ̀ jùmọ̀ ni ìwẹ̀ eight ni ìyẹn ló bá dé pé ọ̀nà méjìlá máa ń gbà wẹ̀ àtàlẹ́ dání sórí pàmòsàlù àti lè sàlù àlọ́ ká sàlù aláyẹ̀ ṣe kí ni kì í sọ̀rọ̀ yẹn ẹ ṣùgbọ́n ìwẹ̀ tá a bá wẹ̀ tá a bá sàlù àlá nú ẹ̀ tó owó kábẹ́ wa a lè fi ìwẹ̀ yẹn ti kí ni a lè fi kírun but ìwẹ̀ tá a bá wẹ̀ tá a bá sàlù àlá nú ẹ̀ kò ń ṣe gbogbo ẹ̀ a lè fi kírun agbàṣà àlàyé tá a bá wẹ̀ tá a bá sàlù àlá yìí tá a lè fi kírun wa nú ẹ̀ èyí tá lè fi kí ni tá lè fi kírun abẹ ṣùgbọ́n èyí tó bá yẹ pé aṣàlùwàlá nínú ẹ̀ gbogbo ẹ̀ la lè fi kírun nígbà kan tó kẹ̀rìn kan wá ń bì ní pé inú àlùwàlá tí a fẹ́ tó èsì bẹ̀rẹ̀ òun àlùwàlá ẹni tó bá fẹ́ wẹ̀ kì í ṣe bẹ̀rẹ̀ kó ṣàlùwàlá ìyẹn fẹ́ ẹja nọ́bà ni ìyẹn fẹ́ ẹjúmọ̀ ni ìyẹn fẹ́ ẹjì ni nítorí fẹ́ gbàsọ ìrọ́ mi ni ìyẹn fẹ́ fi kàn ájà gbé mọ́rọ́ tó bá wù kó wẹ́ ẹ̀kọ́ tó bá tó fẹ́ gbàsọ ìrọ́ mi ìṣàlùwàlá ó fi lè mọ́ ṣe àlùwàlá inshallah lẹ́kùnrẹ́rẹ́ àkàrà sí tàbá débi báàbù ìwẹ̀ ṣe àwọn nǹkan tí afẹ́ká ṣe àlọ́ọ̀lá fún mi pé a kárọ̀ọ̀sì yókù wọ́n lè kó lè sọ láti ní gbogbo òun afẹ́kẹ́ sọ̀rọ̀ yẹn káṣí àlọ́ gbogbo òun látòjú ọtúnú dúró ìtàn ẹ̀fẹ́ ṣe àyò jìnà sí àlọ́ọ̀lá rẹ̀ wá já ẹ̀fẹ́ èyàn lè fi tíṣà bọ̀tọ́ tó wá ṣe mí yẹn inda kó lọ hadasin ìtumọ̀sọ̀ lẹ́ẹ̀kan pé gbogbo àti bá ti ń dẹ́gbin o mú mọ̀ ṣàlọ́ra ìyẹn tó sí ó sì àlọ́lá ìfẹ́jú mẹ́ta ó tó sómi ó tó lọ sí mi wọ́n ní àdìsọ wá fún pé anábì ní anábì jíjọ kan wá pé bilal pé ṣé bilal nílẹ̀ bilal bí mo sàbàkà nílẹ̀ jẹ́nì akẹ́lẹ́ tó fi dájú mu àlùjẹ́nì àníkọ́ pé bilal yóò wà àlùjẹ́nì kànábì ṣùgbọ́n ó yára wà àlùjẹ́nì iṣẹ́ òun báwọn inni dakhaltu al-bari al-janna huwa al-janna la fasamitu khashataka àmọ́ ẹnu máa gbọ́ kẹrẹkẹrẹ bàtẹ́ wájú mi bíláàmì wa ọ̀ka ṣé òní wọn ṣe bá wá wò wò wò wá ní ó pẹ̀lú pé mọ́ àtàntù kọ́tún ńlá sọ lẹ́tọ̀rọ̀ kàtẹ́lì tó wọn ní pẹ̀lú àti kí n tíráka méjì ẹ̀ǹkó ni wọ́n pẹ̀lú fáwọn ẹbí. fàlà àtọ́bà ní adákún kọ́tún ń sì ní dẹ́gbẹ̀fẹ́ ìtọ́mọtọ́mọ ìgbẹ́ni ìsóni ńlá tọ̀wà dáàtò yín dàwà tí bá ti dégbìn yẹn òun sàlọ̀ àlá àkọ́rọ̀ ọ̀rọ̀ sálá lè ha àfà á ah, ṣọ́dà pé nítorí nǹkan iná náà fi jẹ́ lọ́la kọ̀ọ̀rọ̀ àlùjọ náà wọ̀ iṣẹ́ rẹ̀. bákan náà mílẹ̀ nǹkan èèyàn bì èèyàn bì ẹni tó bí ń sìn tó bá lálù àlá èdè òjálù èdè òjálù àlá ṣùgbọ́n abẹ́ kó ṣe àlù àlá tó bá fẹ́ ìdí dandan. ọ̀rọ̀ àti ìjọba kọ́lẹ̀ mẹ́jọ ọmọ kan yẹn o ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹni tó gbé òkú ẹni tó ṣe kí ni tó gbé òkú ó fi rẹ́dẹ̀ máa fẹ́ kí ó ṣe àlùalá èyí nínú àwọn ọ̀nà tàbí fẹ́ kéèyàn ṣe àlùalá ni aṣọ tó wájú pé méjì ni ọ̀ràn yẹn pé dandan lòun tàbá fẹ́ kírun yìí kí irun tàbá fẹ́ kí bákan náà nígbà tó yẹn a fẹ́ tọ̀ wá àtọ̀wá kà wọ́n èyí tí yóò jẹ́ pé afẹ́ ni kò ṣe ọ̀ràn yẹn nígbà tí eh, èèyàn tó bá wéyàn láti ṣàlùalá kò ṣe ọ̀ràn yẹn nàka tàbí mẹ́sàn-án ọlọ́mọ sọ̀rọ̀ náà tàbá kí òṣèré ọ̀hún sọ̀rọ̀. nǹkan tó wá jẹ́ orígun àlùwàlá mọ́sà ábò rẹ̀ níta fẹ́ ń bẹ̀ àwọn ẹ̀kọ́ rẹ̀ ní tó bá jẹ́ àpàdà máa ṣàlàyé ẹ̀ lọ síwájú kọ́nà sọ̀rọ̀ náà tàbá kí òṣèré ọ̀hún sọ̀rọ̀. وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين